gbà mí ẹ gbà mí ẹ gbà mí ẹ mo wá kí yín lọ ni mo sì wá sọ fún yín ni wọ́n ní tójú bá ṣe pin àbí wojú ni àbí bẹ́ẹ̀ kọ́ nígbà tí bàbá wa tó bí ẹwà méjì tó sì fi oko kòkó àtòkò ọ̀pẹ àtòkò ẹ̀gẹ́ tó fi rẹ̀ ẹ̀yìn yìí kan náà náà ẹ̀dá wọn méjì nù rẹ̀ ẹyọ kan tó wọ́n tún wá jẹ́ tèmi ẹ tún wá rẹ kankan ẹ tún rẹ kankan kan ẹ fẹ́ gbà mi lọ́wọ́ ṣé ẹ fẹ́ pa mí bẹ́ẹ̀ ṣe pàyà wa ni àmọ́ o ó ní wá sọ fún yín ni. igé. má dà sí àná. kí ló dé tóun ṣèṣe wúrẹ́ létí ọmọ yìí ọdẹ. jẹ́jẹ́ jẹ́jẹ́ wúrẹ́ ṣe sọ́dẹ́ nínú ilé bá gbọ̀n rí bá dẹ̀ wò ọdẹ ọlọ́ta. ọ̀dẹ̀ mi náà ní àyín orí ilẹ̀ bàbá wa tó nílẹ̀ tiẹ̀ ní ń jọ́kíjọ́ tó o débẹ̀ ọmọ tí wọ́n pè lóòsà. lẹ́yìn ìyá bàbá mi ẹgbẹ́ mi ẹ pé ẹrẹ́mu òkú ọwọ́ wáyé ṣe ni ẹran bí ọ̀rẹ́ rẹ ni àbẹ́ rò pé mo wá báyé ṣe léyà yìí ni ọwọ́ tẹ́ ẹ bá gbé wá ni wọ́n gbé fún yín o. ó ní sọ fún yín dúró bí tó wá o ànàmú tọ̀gà. tàgó. bàbá bá lè yíyan gẹ́gẹ́ tó lábí ọ̀pọ̀ mẹ́sì lọ́rùn bẹ́ẹ̀ mọ lórí ìfẹsẹ̀ yìí wò. ó ní kíje. ẹgbẹ́ mi ẹgbẹ́ mi sọ́dún mi. Sílẹ̀. Ṣàngó. Balẹ̀lẹ̀ ni ẹrẹ kújà yí araba ń bí arígbọ̀n ta ṣẹ́gun. Ọ̀rẹ́ oníbàtà àkọ́kọ́ iná gorí ilé ìfẹ́jú àbúrò dandan ọkùnrin kùlà bíi iná jò láàrò. Ojo ta lójú ẹni tí ì sí. Baálé mi jọrú mọ́lẹ̀ lójú mi ọba kòtó. Ṣẹ́kiri làkiri ọ̀làkiri kàkà fi gbẹ́dùn bọ̀. Ṣàngólà láwọn àkọ́kọ́ tó mú bẹ́ẹ́kú lójú takun làbí kiri mẹ́kùn. o. ẹ ṣeun yọ yẹ yín. àṣẹ. ní báyìí tí mo torí rẹ̀ pé èyí akọni èyí àròyìn mo fẹ́ kẹ́ ẹ pa fúrapọ̀ kẹ́ wàá bá mi jíṣẹ́ mi. gẹ́gẹ́ bí èmi ọba ńlá ti ìlú ńlá mo fẹ́ ṣe eégún eégún àtúnidá tí mo sì fẹ́ kó jẹ́ pé eégún kan tó wà tí ó tún borí rẹ̀ tẹ́ hmm. bá wá lè parapọ̀ tẹ́ ẹ pa gbára pọ̀ tẹ́ ẹ fi ṣe eégún ìfún mi tó wá jẹ́ pé kò sí pẹ́ẹ́gùn kankan tó lè ka ẹ̀yìn ah! ògbó ẹ̀yìn ògbó ẹ̀yìn ògbó. àbíyèsí o òbúrú iṣẹ́ gidi ṣíṣe kódà ibi tẹ́ ẹ̀rọ wa a ó jẹ jù bẹ́ẹ̀ lọ. tẹ́ ẹ pa agbára pọ̀ tẹ́ ẹ bá ń ṣe torí bó ṣe fẹ́ yẹ kó rí obìnrin ògbó kábíyèsí o kábíyèsí àti kábíyèsí o kábíyèsí o. ẹ̀bọ̀rẹ̀ ẹlẹ́sẹ̀ mẹ́fà ìkẹ́nilé ẹ̀bọ̀ra tó jí kí bá mú mi ìkarùn-ún lé òmìnir tẹ́rẹ̀ ọba ibà. báyìí o. gẹ́gẹ́ bí iṣẹ́ tí ọba ńlá rán mi ìwọ olúwa ni tó ń bẹ́sẹ̀ lé omi mo dé báyìí wá bọ̀ lálejò torí mo ti jẹ lẹ́lẹ́wẹ́ mo ti mú mo ti mú ní mẹ̀sí àgbò mo ti fẹ́ sọ oníwèwè mo fi bóra asakari lórúkọ tá à ń pè fá àríkàrí lórúkọ tá à ń pè sọ̀dàrà àríkàrí kàríwọ̀ lórúkọ tá à ń pè ìyá ìmọ̀sọ̀rìgọ́ lókìkí òru ẹ̀yin mẹ́ẹ̀ẹ́dẹ́wà parapọ̀ ó dà lè lé omi èmi amúbí ẹyá yomuyomu ládọ̀ òrùmọ lóògùn dànù akíkanjú ọdẹ ni mi ń wọ gbọ́dọ̀ jẹ gbọ ọlọgbẹrẹkadà àgùnmọ̀nà ẹ ẹ sáré tètè ká wá jẹ mi òjò eléegun bá ń ju abápọ̀rọ̀ òrùn àpọ̀nà ojú ìpèsè àmọ́là bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ mẹ́rẹ́tẹ́lú ẹ sáré tètè ká jẹ mi tẹ́ ẹ bá bẹ́ẹ̀ ní àgbo

èmi jákèjùkẹ́ ló kó gbẹrẹ ìtàkùn tọ́tọ́tọ́ òtẹ́rẹ́ dájú ọmọdágbò ojú orí omi mọ́dágbò jẹ̀gbọ̀n síbẹ̀bẹ̀ odò mo yí gbiri mo yí gbiri mo yí gbiri ju kú mo ti gbiri mo sun gbiri gidi o gidi láti fún ọmọ aráyé ọ̀gbọ́n ní mi láti fa àyà mi ò gbèdì ẹ̀yin ò sàmì ẹtẹ́ tí kẹ́ gbọ́rọ̀ ẹnu mi o. gbogbo tí ẹ wá lọ́hún pátápátá iwájú mi báyìí ni kò dé sí i ewé kan sọ ni mo pè ìgbà ewé ni mo fẹ́ kọ́ jẹ́ mi lójú ọlọ́ bí n bá ti da kọ́ máa dún tí bá kì í mọ́lẹ̀ kọ́ mọ́sà ìlànà fún mi o. egun atúnidá o. atúnidá o. atúnidá o. òkúta wájà tí ó ta. ṣẹ́gun lẹ́bí wá pọ̀jù owó ẹ̀mí jẹjẹ ọmọ nípa tó balẹ̀ kẹ́rẹ́kẹ́. ẹ̀sà ògbé ará òde ògbólú káyọ̀ bíi lólu ọmọ oníṣẹ́ yín kẹ́jẹ́ òkè lókun ọ̀ wálé wọn pákó bàbá rẹ̀ rẹ̀ tàlẹ̀. ọjọ́ bábọ̀ jẹ̀dẹ̀ egun ní ọ̀gbọ́dọ̀ lùkú bẹ́ẹ̀ ni tòjú ọgbọ́dọ̀ fúnpa ọ̀pẹ̀lú gbọ́dọ̀ dẹ̀ fún borí ní àbí lọ́jẹ̀ ooo ọ sí torí ogun adá ọ sí torí jẹ̀gbọ̀n kọ́ palọ́pọ̀ kọ́ palọ́sì kọ́ pasimọ́yé tẹ́lú kọ́ palọ́pọ̀ lọ́gbọ̀n kọ́ pàjọ́jì kòtòkò tó mẹ́kù nílé kọ́ palọ́wọ́ fọlọ́sì sọmọ babaláwo ogun la torí ẹ̀ sí ọ kọ́ dẹ̀rù jẹ̀jẹ̀ tí gbalẹ̀ ẹ̀rù jẹ̀jẹ̀ tí gbalẹ̀ tí gbajù tí gbogbo lọ́wọ́ ẹni. ọ̀dẹ̀rù gbalẹ̀ lọ́dí o. ẹ̀rù gbalẹ̀ ó ti dé. eku atúnmi dá o mo fẹ́ kọ́ rántí pé ọjọ́ lọ́jọ́ tí Ṣàngó bá wọ̀ léegun lójú lọ́jọ́ yìí ló mẹ́kun. ibà sọ pé ọlọ́lágadé bá àjẹgbóró dàgbà àyíṣájì kan lọ́pọ̀ ẹnìkan oníbọ̀wọ́ àgbà kí ẹ má lágẹ̀ mọ́ ìwò ìwò ẹ̀kú ẹ̀kú ògùdọ̀ náà babaláwo njẹ́ fún bá na babaláwo ń dọ́nà lásán rẹ̀ ó gbiná kọ́ ọ máa pa lọ́tún lọ́tún kọ́ ọ máa pa lọ́sì lọ́sì ààbò ni kò dáàbò luwa o bẹ́ẹ̀ ni kò rí o wàá lò gíríta ànàmútọ̀gà pípẹ́ nìwọ àgbò mọ́rí bọ́rọ̀ báyìí lè jó bọ́ ọ. ọ̀sẹ̀ gbò ó dà sí awo olóyè olóyè èmi amúbí ẹyánu ọmọ àgbà tí yánu ọ̀tẹ̀ ó ti dò sá gbogbo ibi tẹ́ ń wò lágbègbè yìí ewúrẹ́ ọ̀gbọ́dọ̀ kọjá ń bẹ̀ nǹkan abẹ̀mí kankan ọ̀gbọ́dọ̀ kọjá ń bẹ̀ béèyàn bá kọjá ń bẹ̀ olúwa rẹ̀ ó dẹ̀gbẹ́ sùn èmi ni mo sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ní kábíyèsí. bàbá bẹ́ẹ̀ la. èmi la ò ní yọ̀ sí máa ti fẹ́ rí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí ètò ti aya ẹ pè bàbá jáde ẹ pè bàbá jáde èkó ti tò adúpẹ́ ah, ẹ gbọ́ adúpẹ́ o adúpẹ́ ẹ ẹ ẹ jẹ́ kí àwọn wọ̀nyí ọkùnrin náà kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ẹyìn kábíyèsí ẹyìn lòlòlò tí ó lò lẹ́yìn pé adé ọ̀pẹ lórí bàtà ó sì pín lẹ́sẹ̀ tòkè ẹ̀rọ jẹjẹjẹ yé èdò kẹrin bọ́bá yín dúpẹ́ o a ti parí iṣẹ́ lórí ẹ̀kú atúndédá ẹ wo ojú mi báyìí ló ṣe bí ti ń yọdá rè làwù làwù làwù làwù ní yọdá bí ti ń fọlé bẹ́ẹ̀ ní fọkòtò bẹ́ẹ̀ ní sì ń bẹ́ sí gegele <laughs> ọkùnrin ni wọ́n àgàgà láàánì ọdọ nǹkan wò ká dúpẹ́ fún wọn ni eégún atúnidá ó ti dọ́kun. kábíyèsí a kú oríire ẹ̀yin olóyè kí kábíyèsí ó fún wa lọ́jọ́ lókù láti kó ẹ̀kọ́ ọdún atúnidá lẹ́gbẹ̀ẹ́ ó sì fún wa lọ́mọ ọ̀jẹ̀ tí ó bá rù ú àbí kí ló tó kù. lóòótọ́ la ti parí iṣẹ́ ṣẹ́gun atúnidá lára ó sì ti di eégún. <laughs> àmọ́ kábíyèsí yóò bá bọ̀ wọ́n ní ṣe bí o ti mọ ẹlẹ́wàá ṣàpò eégún atúnidé èsè eégún kan tẹ́nì kankan lè sọ pé òun ò wù ẹni tí ọba dáńtọ́ tí èsì àfọni kò lè rú o. ìbọn náà gẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni bàbá bẹ́ẹ̀ ni nítorí wípé àtàrí àjànàkú kì í ṣẹ̀rù ọmọdé. kábíyèsí àwọn èèyàn mi ò fẹ́ la ọ̀rọ̀ náà mọ́lẹ̀ fún yín ni o ẹ̀kú atúnidá. E ó kọjá tẹ́nikẹ́ni lè tẹ́rí sí kó òun ó rù bẹ́ẹ̀ ni bá dán wò ìrorì ó lọ èmi lẹ́yọ̀ mo wí bẹ́ẹ̀. gbogbo ẹnu wèrè rẹ sọ̀hún kọ̀tán ẹ̀yin ọ̀jẹ̀ náà rèé o ẹ̀yin ọ̀jẹ̀ tí ń bani lójú jẹ́. ṣé ọlọ́jẹ̀sì lẹ́yìn mọ̀ wá ó ní ẹ̀kú àtúndẹ́dá ò ṣeé gbé kí ni kí ni kí ni kúrì yín kí ni pàtàkì yín ẹ̀gbọ́n yọ̀rọ̀ ọmọ ta fún yín o. kábíyèsí. Si aláṣẹ ìkejì òòṣà ẹ má kó ọ̀rọ̀ àwọn èèyàn mi dànù eégún atúnidá ìṣe eégún kékeré àwa la mọ tójú wá rí kó tó di kó dúró lọ́bọ̀rọ̀ gidi tó wà. òòṣà tí Ṣàngó lè nà ọmọ pẹ́ ṣe fún Ṣàngó ni àbí kọ́ ọmọ bí ẹ ti sáré. ẹni ju ni èèyàn jùyàn eégún jẹ́gún olójó gbòdú awo a máa gbáwo mi tapá torí èmi amúbí ẹyẹ ọmọ àgbà tí yá àrùn ọ̀tẹ̀ mo ṣe tán n ó gbé. wọ́n tẹ̀lé iṣẹ́ kú ọ̀hún n ó gbé. ìyá ẹ ni kì í wọyẹ lọ́rùn lóòótọ́ aṣọ tí pè bá bọ́lẹ̀ kò sí bàbá ẹranko tí ó gbé wọ̀ àmọ́ irọ́ ni ó ṣoṣo méjì ń jọ bá fojú kojú ọ̀kan tẹ̀ fún kan. amúbíẹ̀yà ọ̀gbọ́n tí àwọn ọ̀jẹ̀ wí ni ẹrù tí àjá bá rù tì pẹ́pẹ́ kan gbọ́dọ̀ tẹ́rí sí yóò wò yẹ́yẹ́ ni. ẹ panu yín mọ́ ẹ jókòó ẹ jókòó. kábíyèsí mo súnmọ́ báwọn ègbèje mo jìnnà sọ́ bá ń gbé èpè pa. àárọ̀ bá fi lọ bá pa. oyè ní ẹjẹ́nu ràn bàbá ti yín. jagunjagun ní wàá lé bàbá tó bí mi lọ́mọ. iṣẹ́ ogun jíjà mo yàn láàyò ọ̀dẹ burúkú ti sínú àpò yàrá àròdìmọ̀ ìjà títọ́ bọnú àpòyọ ogun. kábíyèsí láìpẹ́ yìí ẹ rí mi ẹ rí mi kọ̀tán kọ̀ parí ẹ̀yin olóyè rèé o ṣé wọ́n ń pe ẹ̀yin lọ́jẹ̀ inú yín àmọ́ dùn o lórí burúkú nǹkan nípadà yín ẹ tọ́ba wa wù yín ẹ tó ti lóun ó gbé o ó yóò gbé tí n bá wá rí ìyálà yálà yàlà yàlà ọmọ ọ̀jẹ̀ kan. tọ́wọ́ gbé jàǹká àwọ̀ kan lérí ẹ̀ dáràn ara yín nù wọ́n pè wọ́n dáná sun yín tẹ̀kútẹ̀kú ẹ̀yin ọmọ àlè játijàti kábíyèsí ọ̀rẹ́ mi òkú <laughs> rẹ̀ ọ̀sẹ̀ lánìí jíkà mẹ́nu kó níbi ọ̀rọ̀ tá à ń bá bọ̀. wọ́n ní ikú ń dẹ̀dẹ̀dẹ̀ dẹ̀dẹ̀ ń dẹ̀kú. lánìí ìdílé oníṣàngó ni ìdílé rẹ̀ tí gbogbo wa sì mọ̀ lánìí kèé ṣèdílé ọlọ́jẹ̀ ni wọ́n ti bí o kí ló wá dé tó ló fẹ́ rú ẹ̀ kú. lánìí àmọ̀ràn mi sí ọ̀rẹ́ o èmi ò bá gbọ́ onímọ̀ràn pé kó padà sọ̀rọ̀ bá ńlá pẹ́kẹ́lẹ́ kọ́ lọ rèé sọ fún un wípé ìwọ òòrù ẹ̀ kú o bẹ́ẹ̀ ni torí gbogbo wa la mọ agbára tẹ́ ẹ ṣàjọ kó tó di wípé kù ìdè. àìlá àìlá. mo jí ọ mo rò bọ́ ọ fẹ́ ṣòfò ọ fẹ́ máa fi mí ṣeré kọ́hún torí pé mi àti ẹ ti jọ ń fi gbá kan náà mẹ́mu ìwọ ọmọ wípé báwo ọba kájúlù lawọ ya ọmọ mi dáadáa ni n ó sì fira mi hàn ẹkú eégún eégún tí wọn ń wo ohun àdáyése ni ṣàgọ́nìran bàbá mi bọ́ ẹni mo sì yàn láàyò àdáyébá. àdáyébá ìṣẹ́gbé àdáyé ọmọ sí o ọmọ sí o ibi eré labẹ́fẹ́lẹ́ mi kọ́ só nígbàjámọ̀ ni òjì ẹ̀ pé abẹ́ mi lóronú ẹni abẹ́ mi bá kọlọ lọ́fún olúwarí ọba nájà warawara ń àìlá bínú bá bí mi máa dojú oró wọn ní yóò tó mo lè dùrù wọn ní ọba ń bẹ wò dáadáa. láàní. àìlá. láàní. mọ́mọ́ sọ ń di wèrè. ọmọ pé pápẹ́ tó lóun wọn sọ dẹpẹdẹ irọ́ ni gèrè tí ọmọ àmọ̀tẹ́kùn yóò di tàkùn ọ̀dà yìí àtúwákẹ́ tó mọ̀ wọ aláǹtakùn fi ń sọ èmi ni mo wà lórí ìjókòó wájú rẹ. láàní dákun máa yà mí wèrè ah, lẹ́rìí ìjókòó rẹ kọ́ rí ni láàní wọ́n á dáa kéèrè o gbégulé gbọ́ kó sọ fún dogo káàdó gbọ́ kó lọ́dọ̀ gbọ́ ọbẹ̀ kábíyèsí ọba ńlá ti ìlú ńlá ti pa láṣẹ pé kí gbogbo akápàgbé nígbàgbére láàfin láti wá ṣe àjọ̀dún eégún wa tuntun ìyíwọ̀n eégún atúnidájú gbogbo wa ti ń gbọ́ kìkì rẹ̀ mo wí rẹ̀ àbí mo wí rẹ̀. bàbá ẹ pẹ́ fún wa bàbá fẹ́ dáná yóò ní òsì kankan bàbá fẹ́ jẹun yóò ní òsì kankan àmọ́ ìkẹyẹ ọ̀kan yìí náà ni mo. kí ni kí ni kí ni tá a bí ọ kí ló ń sọ. bàbá kò ní jẹ́ sọ̀rọ̀. ẹ mọ̀ gbà mí bàbá kí lẹ̀ ń bí kí ni sọ ìwọ lọkọ ìyàwó ọyá ṣàlàyé tọkọ rẹ òfin. bàbá yóò dà fún un ẹ pẹ́ fún wa ṣe rí ìyàwó mi tẹ́ ń wò yìí alájẹtàn ni olójú kòkòrò sì ni kò sì ní tẹ́lọ́rùn kí èèyàn fún ìyàwó èèyàn ní tọrọ kọ́mọ̀mọ́ bí ó ti sọ di kọ́bọ̀ tí ẹ ní mi rírí ó dà náà o ẹ mọ̀ ọmọ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń dé jọ́n rí ọ ó ń dé jọ́n rí ọ bàbá ẹ̀yin náà mọ̀ wò kí ìyàwó mi kó má lè dábọ̀ ẹnu ààrẹ àti tọmọ yìí tí ẹni mi rírí ẹ̀yin náà wọ́n mọ̀ yìí mélòó ni ọmọ yìí mélòó gan ló ń gan fún ara rẹ̀ kó má lè bọ́ ẹnu ara wọn. wà á ní àwa wí táyì. dákẹ́ ẹnu ẹ ọ̀rọ̀ ẹ sú mi ọ̀rọ̀ ẹ sú mi ó sú mi pátápátá ah! kíyàwó rẹ kọ́ mọ́ bọ́ ọ bọ́ ọmọ tó bí fún ara rẹ̀ ha ó lójú tí o ìwọ sọ̀rọ̀ mi sọ̀rọ̀ mi mójú ọba ti fìlà ó yẹ kó dúró ti bàbá bàbá dé fìlà fìlà sì ń rà mọ́ lágbárí ọ̀wá ní kíyàwó rẹ̀ ọmọ bọ́ bọ́ ọmọ tó bí fún ara rẹ̀ ó sì gbàgbé pé wọ́n lọ fẹ́ ìyá rẹ̀ wálé káì káì káì káì ọmọ ṣe fún ọ o gbogbo tó ń ṣe yóò dáa kò mójúmu o ò sì rí èèyàn bọ́ sọ̀rọ̀ ni ọ̀dà ìwọ ìyàwó gbìyànjú kọ́ gbà fún ọkọ rẹ bí nǹkan ṣe rí lónìí nù yóò padà dáa lọ́la yóò padà dáa lọ́la afárádà lókù tí obìnrin ní pẹ̀lú baálé rẹ̀ báyìí bí nǹkan ti rí náà nù bó ṣe rí lọ́dọ̀ ara tó kù náà nù ara ni wọ́n ń dá lé. bí ọba tiẹ̀ wá ṣe fún ọ rí tó ṣe pé wọ́n ló mójú tó lé àlùbáríkà tó yẹ kọ́kọ́ rí ọmọ ní ìwọ lọ́mọ ní ìwọ lọ́mọ ní nítorí ọkùnrin mi ọmọ náà tí ì sọ fóònù kó gbìyànjú kọ́ máa ṣe fẹ́yìn méjèèjì kó náà lè bá àlùbáríkà mọ́ bínú sọ́gbọ́n fara mọ́ gbogbo bí bá ṣe ń ṣẹlẹ̀ yóò padà dá yóò sì ṣoríire mo fẹ́ dẹ̀gbẹ́ gbéná lálẹ́ yìí fẹ́ dẹ̀gbẹ́ gbéná lálẹ́ yìí tó bá lọ́la ẹ wá bá mi tí wọ́n bá fi ṣèrànlọ́wọ́ fún yín ní ìdílé yín tẹ́ẹ̀fì máa gbé ìgbé ayé àlàáfíà n ó ṣe fún yín lọ́la <laughs> eléyìí ló bá wọn. àmọ́ bí bá tètè dé mo ní oko ẹ̀gẹ́ tí mo ti wá àwọn ẹ̀gẹ́ kankan lè ṣe tí àlà oko ẹ̀gẹ́ gẹ́gẹ́ ni o oko ẹ̀gẹ́ ni o ẹ lọ bẹ kẹ lọ kó láàárọ̀. a ah, wàá kẹrin ogun o kẹrin ogun o. kẹrin ogun náà. àti bọ́lá ẹtí bọ̀ ṣé ó ń sáré báyìí. ẹ bọ́lá lọ àbí kí lọ wí náà. ee mo rí tẹ̀ ń sáré lọ mo lọ sáàfin ni. kódà mọ mọ mọ tiẹ̀ dán wò rárá sọ́rí ọ̀rẹ́ wa kí n bọ̀ sóòótọ́ ọ̀rọ̀ àfin má wulẹ̀ sọ́kọ̀ tiẹ̀ fẹ́ lọ rárá. ẹ kí ló ṣẹlẹ̀. yìnyín tó ṣẹlẹ̀ ló fẹ́ mọ̀ ọ̀rí bí yìí ti ń mí lókèlókè báyìí eégún àtúndì dání. àfin ti dàrú ah. lónìí báyìí tí kálukú ń dẹ a ti jẹ a ti mu a ti ṣe bó ti wù wá. láàfin láàfin ìsinmi kálukú ń dùn. sọ́ni méje ń sọ àfi ti bàjẹ́. ó yọ̀ lẹ́nu pé lónìí ọjọ́ ayẹyẹ. láàfin ìsinmi kálukú ń dùn gbogbo egun bẹ́ẹ̀ ti ń jó báyìí mẹ́jọ lọ́sùn mẹ́jọ lọ́sùn. atúnidá jẹ́ ìbẹ́yìí ọjà de tinátiná ni tinátiná ni jújù tí ó jù lẹ́ báyìí gbogbo àkínbàjẹ́ ah. àti àti ìyẹn tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀gbọ́dọ̀ pé mọ̀ pé kábíyèsí náà jẹ́ ara. ìdùnnà sí kábíyèsí báyìí ọ̀gbọ́dọ̀ àjẹrà ni ìjẹ́ bàbá jóná ah. Ah, kéèké lọ pé. àbúrò mi bẹ láàfin ó kú ni fún ọmọ. ló tún ṣe àbúrò ẹ. ó wà lára àwọn tó jóná. pẹ̀lẹ́pẹ̀lẹ́ yé nípa kábíyèsí kò lè ṣe é ṣe báwọn ẹ̀yin náà mọ̀ wípé eégún atúnidá yìí àpòjù ògùn tí ń mọ́ gani ní. àti pé gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ nígbà tó jáde yìí ó yẹ kí gbogbo wa ti mọ̀ pé tinátiná léégún rìn bẹ́ẹ̀ sì máa wò ó bí ọba lọ́wọ́ ńlẹ́nu àjòjì òní mọ sàárì afọ́jú bá a bá tanlẹ̀ bí ọ̀rọ̀ náà dáadáa ó ṣeé ṣe kọjá wípé àwọn èèyàn kan ni wọ́n wà ń di ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ ń náà. kábíyèsí bẹ́ẹ̀ bá wá ní kẹ́ ẹ díjú bẹ́ẹ̀ gíṣẹ́ mọ̀ pé ẹ bí ọ̀pọ̀lọpọ̀ yẹn mọ́ ẹ̀yin ọmọ léṣeṣe. padà kí ni o lè ṣeéṣe mò ń pàṣẹ ìwọ ń yàṣẹ mi padà mo ní wòye ọ̀la mo gbọ́dọ̀ rí ẹ̀kú eégún níbí ọ̀ má mi ṣe. nílùú bọ ní àfin ni. irọ́ lẹ pa lọ́nà wo. nílùú ilẹ̀ tí ni wọ́n mú aṣọ ikú wọn fi jóná. bẹ́ẹ̀ni. ìlú tí ẹ bá ti dàwọ̀ irú ìlú bí ọ dàwòrò ni. wọ́n ní jẹsùjẹsù kọ́ sọ́ọ̀sù jẹ kọ́ mọ̀ bàá jẹ gudugudu nàyàn nàyàn ó sọ́ọ̀ni nà kọ́ mọ̀ bàá nàní ọba. ẹ̀dùn ẹ ti gbàgbé wípé ọ̀rẹ́ ńlá ni eégún ìṣe ìṣe sílùú ni èyí. orin kiri ṣe sílùú. mo sọ fún ọ pé mo fẹ́ nǹkan sọ́mọ pa mí lásán ọmọ pàṣẹ mi dání. kábíyèsí. tọ́ọ̀ fẹ́ rí pé ojú mi ṣé mo ṣe wíwù. Ah, ah, ẹ ti ẹ̀ dúró kémi ọlọ́ọ̀dẹ káṣọ eégún wá kẹ́ẹ̀ fi jóná irú rẹ̀ ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ. sọ ara rẹ èmi. ikú ṣe bẹ́ẹ̀ ikú pa lórí tó o bá lọ fi ojú àgbàrá wo kúdẹ̀tì odò ó gbé ọ lọ. kábíyèsí ẹ̀yin ni kẹ́ ẹ sọ́ra kẹ́ ẹ má bàa forí ẹ wá ní gúnlẹ̀ ń gbàgede kẹ́ ẹ má bàa fi fẹ̀kúfẹ̀kú àyà sọlẹ̀ lẹ́gàn kí lẹ wí náà mo ní ọgbọ́dọ̀ yí àṣẹ mi padà ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ọkàndínú yọ. èmi ẹyẹkẹyẹ tó bá lóun ó yẹ panẹ ewu yọ dà pàtó ìdàkùmọ̀ tó bá dùgbò ẹkùn yọ dàbọ̀. gbogbo tá n wí kábíyèsí ṣe mọ́tàn yìí. <laughs> kò lè ṣeé o èmi ni mo sọ bẹ́ẹ̀ ìròmí ọba tí ń jó lórí omi onílù rẹ̀ ń bẹ ní bèbè odò ẹ̀ ń bèrè onílù láìpẹ́ rí kò sí tọ́ ọ ṣe fún mi. ẹ já mi kú òun bẹ́ẹ̀ kò sí tẹ́ fẹ́ ṣe. ọ̀dà tí ọba wa jẹ rẹ́kùn tí n kò fi ojú rẹ rí yóò gbà tó mọ ẹlẹ́dẹ̀. èmi àti yín bẹ́ẹ̀ ni nínú ìlú yìí bẹ́ẹ̀ ni. bí ó ṣe ṣe o pẹ̀lẹ́ lákọ lábo ó tiẹ̀ gbọ́n tá a bá wa ná. láàánì ọmọ amúbíẹyà àpátápá àrà ni ọ ti parẹ́ ládùbà òṣùlẹ̀ bàrẹ̀ lẹ́rù. Agbaro òjò ti bá wọn jà tí kò tó de bàbá ńlá bàbá wọn lọ wò ó sórí ọ̀rọ̀ ẹ̀kú àtúnidá ni là bá wà o ọba ńlá ń bínú ọba ńlá ń bínú o tó o sì mọ̀ pé ìbínú ọba ńlá ọ̀dà àìfẹ̀ kàn tẹ́lẹ̀ kíní kan sá ni adìẹ ń jẹ tẹ́lẹ̀ kó tó di pé àgbàdo dé àti pé tẹ̀tẹ̀ ìkókó tiẹ̀ tiẹ̀ ti wá lóminú tẹ́lẹ̀ kójú ò tó dé èyí tí gbẹ̀kú fẹ́lẹ́ kú gbẹ̀kú fọgbà ńlá kan kó fi ṣe tí èsè. tani ẹkú ẹ wo. wò ó lánàá kò ṣe jẹ́ àṣebáṣebáṣe wí kí ló lè bá a tún lè bá a tún sẹ́yìn. ìlú yóò ní túbà ìlú ńlá yóò ní túṣẹ ọba ńlá kí ni ẹ fi mí gbèrí bẹ́ẹ̀ ni mo sọ ẹ lọ rèé sọ fún kábíyèsí ilẹ̀ yìí ẹni pé mo sọ pé bàtà tá di ẹ bá bọ̀ iná ni ó bọ̀. ẹ wo ìtàn náà kí nìkan ọma ọmọ mọ mọ tọbọ tọba yín bá gbé ẹsẹ kọjá abitọ yọ gbẹsẹ lé ń ó ge Abíọ́dún ilé ọbọ ẹ̀wọ̀n lókun díẹ̀ ẹ lọ rẹ sọ fún gbogbo agbára tọba ní ẹgbẹ ọmọ sá ọmọ sá ni ẹdí ẹdí ẹ lọ rẹ sọ fún gbogbo sí rẹ sá bẹẹ ni gbogbo yẹn kápá gbàdá yín béèrè yín bá fún ọ láfọ̀jù yóò bẹ́ fún èmi ni mo sọ bẹ́ẹ̀ ọ̀ya àfira ẹgbọ̀n ẹ̀dẹ́ yín lọ. ọmọ fi ọba ńlá kì í ṣe ọba kékeré ọwọ́ jà ọba ńlá. àbí ọwọ́ jà Ṣàngó ni. ṣé wèrè ni ọ ni. Ṣàngó láláwọn àkọ́kọ́ tó mú bẹ́ẹ̀ gún lójú èmi jagunlabi olóṣèlú àkótágìrì lọ́jọ́ ìdìbò mẹ́kan. olóyè ní ẹ bá ti wò ṣe fún ọ fún ìlú ọ̀pá yẹlẹ̀ mọ́jọ́ jẹ́ ẹ̀dẹ̀ mi. wo ẹ lọ rẹ sábà bá ńlá ẹ sọ fún wípé bí iná ogun bá fẹjú tótó tán níbi tí àwọn akọni pẹ́pẹ́pẹ́ bá ti ń dúpẹ́ ìhoro èmi lèmi gbórí dé pẹ́pọ̀ tẹ̀. ẹnu ní ọ̀rọ̀ ẹnu rẹ̀. ẹ lọ lè sọ fún ẹ lọ lè sọ fún àfihàn. Ah, àfihàn àfihàn. a kì í sẹ́ ẹ eh, a kì í sẹ́ o mo fún ọ a kì í sẹ́. òfò lẹ́sẹ̀ igbó lẹ́kùn sí odò ni ó gbẹ̀yìn lókè ìpẹ̀lẹ́sùn ṣé lójú nílẹ̀ wúrà wúrú agákalásà ọ̀tẹ́ mọ̀ọ́dúnwó pẹ́mọ́yẹ ọ̀tẹ́ mọ̀lúwọ̀ pẹ́mọ́ yẹ ọ̀tẹ́ mọ̀lúwọ̀ pẹ́mọ́ yẹ. òdìgbò ní ìyàtọ̀ lọ́sàbà fún ọlọ́gbọ̀mọ̀ sọ ń bẹnu ti lọ rẹ gbọ́rọ̀ náà. àní apakọ̀rọ̀bọ̀jọ ayé wọn gba ayé korí omi wọn mú ọ̀jà dídú wọn fi pa kájà lẹ̀. èyàn tó bá ní kí n má ṣe tèmi oṣù àgọ́ nílé olúwa rẹ mọ bóṣù yìí lọ nílùú yìí bí gbogbo ìlú yìí bá tú tó bá di gúgúrú tí gbogbo ẹ̀ bá dahoro tó bá jẹ́ gbé òrùlé kan oṣù ni ẹ̀ dẹ́ bàbá mi ni. òfò lẹ́sẹ̀. bàbá ń jà ń wò bá ó yẹ ká sọdún ìlú wa ó dògùn kó dòjẹ́ kó di jọ̀gbọ́n ó di kó lẹ́tẹ̀lẹ́. àwọn ládéládé àwọn tí a agbára ikùn ò lè ka bàbá kábíyèsí ni pé ká gbóyún wá bá láàfin báyìí báyìí wọn sì ti wà lójú ọ̀nà àbá. kìbádà kẹ fẹsẹ̀ fẹ́ nítorí pé ìjà fúnra léwu bàbá. kémi ọ fẹsẹ̀ fẹ́ ọba ńlá fẹ́ gbẹ̀mí mi. bẹ́ẹ̀ ọba nílùú bàbá mi ní àyín. balùwẹ̀ tí múra àti dodo lásán ní ṣe lọ́dẹ sọ fún ọ sọ pé mo dúró díẹ̀ ní àyín bí ẹ bá gbọ́ bí ẹ yọ lúgbọ́n tí ẹ mọ̀ràn bí àbábílẹ̀ yẹ gbà ní tí ẹ bá láà gbé ju ẹ̀mọ́ yóò gbé nù kára wọn. sọ fún ẹgbẹ́ wọn lẹ́ẹ̀ mọ́ bí jáde kẹrẹ wọ ayé ha àti rà mọ́lá. wa wa

mo dẹrù jẹjẹ mo dẹrù jẹjẹ mo dẹrù jẹjẹ òjì kùtùkùtù pé kó ti kú làlùjá mọ jẹ dúdú wọnú gbọ àwúrẹ bẹ mọ dàbọrà ń gbẹgbọ lẹkílẹ ẹmí ìyá yín ò pé. àwọn kan ti gbọ́ bíríkọ́tọ̀ wọn lọ fẹ́ mọ́jọ́ wọ́n wà ní wọn rí àwọn kan náà bíríkọ́tọ̀ wọn oòrùn wọn lọ ní wọn padà bákan náà kú bá fìbínú wọlé ẹkùn ẹ bá mi lógun ẹ bá mi lógun ẹ̀ṣẹ̀ tó ah. ló dà pọ̀n tẹ́kùn ọ̀bá ṣe é ṣẹ́ ẹ̀jẹ̀ fún òṣùmọ̀lẹ̀ tẹ́lẹ̀ sùwọ́lẹ̀ tẹ́lẹ̀ kú lọ. nítorí ẹ̀kú yìí irọ́ pa ìyálẹ́mọ̀ wẹ̀ lẹ́yẹ́rí ìyálẹ́mọ̀ wẹ̀ lẹ́yẹ́rí orí igi tí kánnakánná bá ti pàjàǹtà gbogbo ẹranko tó bá kọjá ń bẹ gbogbo wọn létí wọn pọ̀ jìwòwò jìwòwò ọ̀gára mi lálẹ́ ọgbọ́dọ̀ kọ́ wọn rúmi là. gbogbo sálẹ̀ mi o ẹ dìde ká mi o mo pè yín sí mọ́rẹ́tẹ́lú mo pè yín sí wọ̀nà mo pè yín sí bẹ́ẹ̀sì àkárùbá ibi ojúmọ́ tí mo wálé ayé Ṣàngó fagiri lagiri ọlagiri kàkà fi gbẹ dùn bọ ọba balẹ̀jì yàn gẹ́gẹ́ tó ọpọmọ ẹ̀ sí lòrò ọ̀bẹ mọ lórí bẹsẹ̀ yìí wò. ìjà òdìlẹ̀ ń wá ẹ ti jáwé ọ̀pọ̀ ẹ béèrè ìjà ejò. irun ah, ah, ah, bí èjè bí oje bí ìsàbí ẹmu. àárín àwọn kí ni mo wà ẹ̀yin ni ẹ̀yin lẹ́ ń gbógun ọ̀nà dèmí ẹ̀ ń lọ tèpètèpè ọyẹ pa kìtìmọ́lẹ̀ kẹ́ mọ lọ́nà orin àjò bẹ́ẹ̀ bá dín lọ́wọ́ ẹ kú bẹ́ẹ̀ bá sì kú iná lẹ̀ ń lọ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín o ọyẹ ìbìlà kúrò lójú ọ̀nà onílé náà agẹrẹjì kú akọrin jíjẹ wẹ gbẹgbẹ asiwu òní fojú wí náà bùrẹ rẹ gbọ́dọ̀ fi rẹ jóye adébáfọ ọrùn mi là ń jọjọ lọrẹ fojú ọgọ fàtẹsẹ kó mọdọ máa rira ikú kan gbọ́dọ̀ yẹ ẹdẹ mi. ẹ̀yin orí yín burú lọ́rùn mi. baba jákè baba jákè bàbá jákè jákè ẹni lọrẹ kọlẹ wọn tàwọn ìyá mi àgbà alápáńpápá ẹlẹ́sẹ̀ gbẹ́sẹ̀ ọ̀run mi là débẹ̀ yìí ló gbé bàbá níbi dá yìí lẹ́yìn mi lónìí ó ní dáadáa diwájú ajá òní bímọ wọ́rẹ́ jẹ́ díẹ̀ adé òní yẹ́yìn sí sójú kan. burúkú ni ń gbógun ọ̀nà kí má bàa rìn. ẹ̀mí yín ò dé ẹ lọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. Ah. ọmọ sí o. èjì wárawára wọ́rọ̀ wọn àgbẹ̀ láì jò wárawára wọ́rọ̀ wọn àgbẹ̀ kan olódùmarè pàjùbọ̀ ìpalẹ̀ ẹ̀gbìn kankan adébáfọ̀ àjẹmọ́lẹ́jì ògbè ọmọ adìfọwọ́rọ́ jẹ́ bí agogo ń jọ abádánilọ́gbò ṣẹ̀ṣẹ̀ ní mọ́wọ́ ọjọ́ àkẹ́jù kó bá talẹ̀ pa ńlá náà ní ọ̀rọ̀ ọ̀rọ̀ alákejì ọyẹ èso lábẹ́ gírí abẹ́gi tí mo wó lọ ẹ̀ sùn ẹ máa sùn ẹ máa sùn ẹ̀yin akọni ẹ̀yin àrọ̀nì láàánú ti forí ọ̀ka hàn mú ó ti kọjá ààyè rẹ̀ mo fẹ́ kẹ́ ẹ bá ń wá aláwàkàn kẹ́ ẹ wá aláwàrí mọ̀ pé kò sí ipa rẹ̀ ò lè ka yín o torí ògbójújú oògùn sọmọ àjẹ́kù ni yín tẹ́ bá ti wá lè wá kàn tẹ́ wá rí tẹ́ ń gbádùn mi tẹ́ bá ń gbé orí rẹ̀ wá sọ́dọ̀ mi níbí tẹ bá yọ wá lè ṣe bẹ́ẹ̀ gbogbo nǹkan ní mi pátápátá ni wọ́n dà méjì fún yín. kábẹ́sì ìkànnì yẹn dà méjì fún wa ah, tó bá ti jẹ́ báwo ni ẹni lánìí ti dà fi yín. olúwa mi gomẹkun oyè lánìí ṣe ọkùnrin kan téèyàn kan lè kìkìjà àmọ́ mo mú dání lójú iṣẹ́ náà ti di ṣíṣe. ẹ lọ rí ẹ bọ rí ẹni láti ẹ bò pẹ mọ. kábíyèsí ó ti di ṣíṣe ọba ìlú ní tú. níwòye ọ̀la ẹ̀rí ọ̀rọ̀ bí wọn tó dà ẹ má fò ẹ má fòrò ìjò ẹ má fòrò ìjò sẹ́nu ẹja. ẹlẹ́gùn mọ̀lẹ́ ní kò bá sọ ni kóun náà máa sọ̀rọ̀ àwọn sẹ́ẹ̀rí gbogbo wa báyìí a sọ̀rọ̀ àwa o. lọ́nà wo. látàárọ̀ wọ́n ní àwa lánàá gbogbogbò ìbòjútó àti bọ́ ntọ́jọ́ lánìí ẹ wà àtìgbà tá a ti wọn látàrọ á ti pò ẹrú tiẹ̀ wá ń bè mí ilẹ̀ náà ló ti ojú gbóná tó wà yìí. ẹ wo gbogbo tẹ̀ ń sọ èyí sọ̀rọ̀ o ẹ jáwọ́ náà bá ṣe kú ònúgbó agijù yìí. ayé máyégún ìwọ ló ní àwọn ọ̀nà ìdágò mi ìwọ náà gbégbà tá a wà lọ́dọ̀ bàbá tó o gbé ọ̀rọ̀ tó bá sọ pẹ̀lú owó báyìí létí rẹ̀ nà báyìí ọgbàgbé ìyàwó ọgbàgbé ọmọ ọ̀rẹ́ ti kẹ̀kẹ́ mọ́ ọ̀rọ̀ owó létí rẹ̀ nà létí rẹ̀ nà báyìí kẹ̀kẹ́ lọ́rẹ́jú lọ́rẹ́jú lọ́rẹ́jú àníkò bí o. ká tó kò láàfin kábíyèsí èmi wà ló múra kankan. ìdígbà náà sì ni o. Hey! <laughs> bayiku si jimboli de bolo bayiku bayiku ha si jimboli de ha ele bu amadu ẹ wo ẹ má jà fi ẹ má jà fi o pa pẹ̀lẹ́ pẹ̀lẹ́ fún mi o ẹ jàná rò ọkùnrin wà ọkùnrin wò ọkùnrin wà wà wówó yóò máa ju ọ sí ọ máa máa ṣe o ìwọ la wá bá o gbà wá o torí wọn ní ẹni ọba tó ní gbà òun làálọ sábà ọ̀rọ̀ láàrin la sì bá wa a sì mọ̀ pé ìwọ ẹ̀ ẹjọ́ jẹ lérewé ẹ ti jọ sùn léwèrè ẹ ti jọ fi awo eléwé jèrè bóra láàní ọ̀rọ̀ ẹ̀ làwọn abọ́ sí. wọ́n ní gbàmígbàmí ọ̀yà gbà ẹranko lèmi bọ̀ wá kan ọ̀yẹ́ mọ́dé gbà wá wọ́n sì ní tábà nànà kí ọbọ̀ là á wí fún gbà wá ọ̀rọ̀ àwa kalẹ̀ o. akọ̀rọ̀ náà lọ́wọ́ ẹ̀ o ń láàrú mu láàní ti pa àròkò ránṣẹ́ olóhùn gbé ẹ̀kú eégún atúnidáwọ̀lú òun sì gbé orí ọba lá lọ. ẹ ẹ ń bá yín ṣàwàdà ní. ọ̀rọ̀ àwàdà kọ́ o. ayé náà ni ò lè ṣe gbogbo tẹ́ ẹ wí yìí kò lè ṣe nǹkan kan bẹ́ẹ̀ kò ní ṣe nǹkan kan nínú tó ń sọ yìí láéláé kò tó bẹ́ẹ̀. ó rí bẹ́ẹ̀ o kódà ó ti ní tóun bá jẹ ìlú ńlárun tán gbogbo ìlú tó wà lágbègbè náà ó dáràn. <laughs> kó ló la ṣe. àmọ́ àṣe kankan fún un níta wípé àfi tó ń bá sápa gbogbo òlú run ni. àmọ́ ti gba lọ́wọ́ kí mo ṣe àmọ́ tá a ṣe àṣe kankan wọ́n ta lọ àfi tó ń bá sápa ọba tó ṣe pa gbogbo wa àti gbogbo òlú tó kù àṣìmọ̀ kan tá a ṣe fún. ẹ ẹ wò ó èmi ò rò pé láàmì ní irú ọkàn báwọn tí ó wàá sọ wípé òun ó wàá dùn mí wá kílàkílà sí fún un ẹ wo ẹjẹ àkòndì ìdò eré ọmọ èké ni kò ní í ṣe bẹ́ẹ̀. kò burú kọ́lọ̀ bá dàbá yìí pẹ̀lẹ́ là á fi pàmò pẹ̀lẹ́ pẹ̀lẹ́ bá sọ̀rọ̀ yóò tún wéèrè ní ọ̀rọ̀ kan kò gbà tó bẹ́ẹ̀ ṣe kò i. tọ́tọ́mọdé bá múlẹ̀ ní mọ̀ ọ́n ìjọ́ tí ó bá dalẹ̀ kò ní mọ̀ ọ́n ẹ̀yin méjèèjì ẹ ti jọ múlẹ̀ lónìí o ẹ má dára yín ó yẹ tọwọ́ bọnú gbáyìí. ẹ jẹ́. bó ti rí nù mọ́ jiyàn lájọ fáwọ́dà láàánú sọ́jú rẹ̀ mọ́ mi lọ́pọ̀. Hmm. mo mọ̀ sí ọ̀jẹ̀ lárìnà kábàálẹ̀ àrẹ̀ fún eléegun mo mọ̀ sí ìṣẹ́ mo folúkòso àyàrá aná iná lójú iná lẹ́nu àkàkà yẹn ìgbẹ́ ló fi bẹ̀ ọ́ kíkúrẹ́ àwọn olùgbẹ́ bẹ́ẹ̀ èmi là á pa lára àkàtà nǹkó bú gbẹgbẹgbẹ ńgbẹ́ bá jàjà kẹtẹ ní èmi tó ń gbò lẹ́jà mí wò má bìí sórí ẹ ẹ ibi tẹ́rin méjì bá ti jà kókó bẹ̀ ni yọ́ọ́ jẹ́ ẹ̀ mo sáré èmi tí mo dìde tí mo fi lé àtọ̀nà nílẹ̀ tí mo wá bá ẹ̀ ọ́ tí mo wá bẹ̀ ọ́ yìí ẹnu àwọn onílẹ̀ ni mo fi ń sọ̀rọ̀. ilé ayé àfọwọ́bà ti lulẹ̀ àmì ìkọ̀kọ̀ wa sì ló mú un àgbà tó gbé lẹ́jọ́ àtẹ̀lé lẹ́jọ́ rẹ̀ a sì mọ̀ ní kó bẹ̀ kó tó máa bá eré àníyàn kọ̀ọ̀kan náà. ẹ ṣeun ìyá ẹ mọ́ bẹ̀ mí o bẹ́ẹ̀ ni ọba ńlá ìlú wo lẹ́yìn gbọ́ pé wọ́n máa jẹ́ ń bẹ̀ tí ìlú ọ̀hún sì rojú tọ́ra yìí ìlú náà túgbẹ̀yìn ni ọba ńlá lòun fẹ́ ká sọ lórí eégún ó lòun fẹ́ fẹ́ kú jóná ẹjọ́ dán wò tó bá jẹ́ pé bàbá rẹ̀ lọ́ba bíi ìyá mo wo nílé bẹ̀yìn mo fi yé mọ já àwòyọ ara ẹ̀yìn pọ́n Ṣàngó mo fi bẹ̀yìn mo fi gbogbo irun mọlẹ̀ tí ń bẹ mo fi bẹ̀yìn ẹ bùkẹ́ di wọ́n báyìí mọ wò àràn ẹ já wo ibi tí gbogbo ẹ̀ ó kún sí i dákúndábọ̀ fi èdè ní fi èdọ́kàn fi èdè gbogbo ara mo folódùmarè bè ọ́ jébúrí àwọn olùgbẹ́bẹ̀. ẹ wo ẹ má fi èbùrẹ́ bẹ̀ mí o ẹ fura pé èbùrẹ́ nǹkan ti korò ẹ kò dùn lẹ́nu mọ́ èmi ọ̀jẹ̀ mọ́ ẹ fèmí lẹ̀ ẹ jẹ́ ṣe tí mo ṣe ń gbà ń bá ṣe tán tójú mi bá wálẹ̀ ẹ fèbùrẹ́ bẹ̀ mí wọ́n gbà ṣe gbọ́ bá láàánú kí ló gbé nù kí ló gbé sínú kí ni gbé ọ nù. àtọ̀lẹ̀dá nísìnyí nísìnyí nìkan àtọ̀lẹ̀dá tí ẹ̀ wojú mi wò ló fi sẹ́ rẹ rán mi bíbí wọ́n fọ̀rọ̀ rẹ lọ ẹ̀dọ̀ fùfú orí adétò àbíwá pẹ̀lẹ́ ni wọ́n fọ̀rọ̀ rẹ lọ sọ̀rọ̀ yàtọ̀rọ̀ mi. ẹbí wọn náà fi wù fọgbà lọ́ọ̀rẹ́ tòṣẹ́yìn ọba. <laughs> èyí tó ń ṣe yí ọ̀yọ́ lẹ́sẹ̀ lẹ̀. ẹ lọ́ọ̀rẹ́ tò sẹ́yìn ọba. ẹni abẹ lánàá tí ọ̀gbẹ́ bẹ̀ sọ ọmọ tó kàn yìí rẹ̀. ẹ rẹ̀ létí kò sí. ẹ ṣe tẹ wá jẹ kìtì àwọn ọmọdé dágúró yìí. tẹ ẹ bá jẹ dágúró bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ lẹ́tẹ̀ mẹ́fọ́ ló ẹ̀ funfun. ètò wù máa ń lórí kí n máa wọ̀. lọ́ọ̀rẹ́ dúró sẹ́yìn ọba àtàwọ̀ àtọ̀gbẹ̀rì sójú ẹ̀mí rẹ nínú ipa gbogbo wọn papọ̀. ọba màmá lórí ohun gbogbo ní ṣe sùúrù. ó níbi tágbára rẹ mọ. ìyá wọn ní òun ọ̀gbẹ̀dẹ̀ ẹ̀jẹ̀ máa lọ. ẹ̀jẹ̀ máa lọ ẹ̀jẹ̀ máa lọ àbùkù ló fi tó ṣe ikán èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ bá a bá fi ọ̀tọ̀ ọ̀bá gbẹ̀bẹ̀ ọmọ káàkùn olè nìkan bá a bá bẹ egun egun àgọ́ bá a bá bọ òòsà ọ̀sán ọba bá a bá bẹ̀rẹ̀ lùmọ̀ọ́dù ọba yìí dárí gẹ́gẹ́ ni. ọbẹ̀ pọ̀ lẹ́yìn ọba ni. ọ̀pá tí ń bẹ lọ́ọ̀rẹ́ yàtí tó so lọ́ọ̀yà tó kí lè ológun ológun. tí ojú mi bá pọ́n tán lójú mi bá pọ́n tí mo gbàgọ̀ bàbá mi wọ̀ ìyá yọ̀ ọ́. ẹjọ́ tún mi tú ẹ wá jẹ́ nǹkan kìíní kan fún yín torí pé ìlú òun àkọọ́lẹ̀ èmi ní káyọ̀ méjèèjì ọgbà kádàrá kẹ́ ẹ mọ̀bà àgbà kòròrò tọ́lá ìtètè ìgbà mú ní ìgbà sí òyìnbá ní bíbà kò kan bá lòun ó ṣe bí ànàmọ́ yóò ta ni kò ní kú o mo wí pèmí ní ìsìn ẹni ọ̀tọ̀ ọ̀rọ̀ ń bẹ̀ kò burú jalè jalè mo ti gbọ́ ọ̀yà àbí kí ló tún kù sí òsì kan o. n ò rójú yìí rí. baálé adéjú wọn. eégún ní mani ìran ìyẹn kan gbọdọ mẹ́ni ọ tagọ̀ amawo mọ́rọ̀ nìkan lọ mẹ́ni ọ́ tagọ̀ kò sì gbọ́dọ̀ tẹnu rẹ̀ jù àlejò ńlá o. ti dé ìwọ ni kọ́ ọmọ ṣàfihàn kó sún ṣòkòtò rẹ gírí torí gbà tí ọba tó jọ márùn lónìí àpọ̀ lálejò. àlejò bò. o ti rán ni sóró okùn tó fi ṣàlejò rò lọ́jọ́ márùn òní egbò egun kọjá wo olùwẹ́bẹ̀. balẹ̀ ẹyẹkẹyẹ tó bá fìyẹ pamẹ́ òwúrì ọjà paṣọ ìjà tó bá ẹ̀kọ́ dàbọ̀ lọ́jọ́ márùn òní egun ń olúwa mi o olúwa yìí ẹrú kú lọ a lọ olójú iná láwùwẹ̀kùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ yé nípa ọ̀gọ́dọ̀. ṣe ẹ̀ṣẹ̀ tán ló dáa pọ̀n gbẹ́gun ọba ṣe é ṣẹ́ ẹ̀jẹ̀gun òsùn gbalẹ̀. ajá náà ẹ̀dùn ẹ̀dùn ọ̀pọ̀ kí ni lè yín bọ̀ èmi ni lè yín bọ̀ ọkọ̀ ẹ̀dùn ọ̀pọ̀ yìí ẹni ọ̀dùn ọ̀pọ̀ yìí kí ni lè. eégún ni o eégún ni o ọ̀hún oh, tó dé o ó ní o. Ah, gbà wá ìkílódé kílẹ̀ ọbàjẹ́ ìlú ìlú ah, tún ìlú tuntun o ẹyin kí ni tó mú ìlú tún. ìlú ńlá ti tú o ìlú ńlá ti tú. ẹyin kí ni o tú. eégún ni eégún ah, àtúnidá ti wọ̀. títí ń dọ́lé bẹ́ẹ̀ ni pààyàn ọlọ́mọ ọ̀rọ̀ mọ́mọ́. ẹ̀yẹ ah, ah, ah. eh, ti kú lọ ilé ti jó àgbà ẹ̀jẹ̀ ti sọ. ẹni sùn ṣé iṣẹ́ láàmì náà ni. láàmì láàmì ni àjànàgbà wa o láàánì àjàlẹ̀ gbà wá láàánì ó wí bẹ́ẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀ ẹ̀yìn láàánì wí bẹ́ẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀. ayé sẹ̀mí mo ní ọmọ sẹ̀mí ayé sẹ̀mí kò lóró mọ́ mo ní ọmọ sẹ̀mí ìgbín sẹ̀mí kò lẹ́jẹ̀ láàmì ti ṣe bó ti wí ìlú òní bàjẹ́ lórí yín ẹ̀yin olóyè ìlú òní bàjẹ́ lórí yín ọ̀run kẹrẹ o ọ̀run kẹrẹ o ọ̀run kẹrẹ o ọ̀run sẹ̀dú ọ̀run sẹ̀dá ọ̀run àgàbàǹgẹ̀bẹ̀ ọ̀run àgàbàǹgẹ̀bẹ̀ ni wọ́n ti dá ọ̀run oníwọ̀n wọn jí wọn àrùn ọrùn wọn ni wọn ni wọn ni wọn ti dọ̀rùn àkàsọ̀ ọrùn àkàsọ̀ ni wọn ti fi ẹ̀wọ̀n sọ̀kalẹ̀ sóde ayé wọn bẹ èèyàn mẹ́fà wọn bẹ èèyàn mẹ́rin wọn bá ewúrẹ́ ọba orí tẹdẹ wọn dá wọn bá kòtà àwọn òde ọrùn àkàsọ̀ wọn bá wọn àfàì fún ládìí ẹsẹ̀ tí gbòbí lọ́wọ́ wọn. ẹ̀yin ìyá mi ìbà ẹ máa lọ mọmọ pé. ẹ kí ni ọmọ ẹ àjọ àjọ sọ ẹ lọ́mọ. ẹ kábíyèsí ibo lẹ ti gbọ́. ó dé àfin mi lónìí ló dé ń pè ìpàdé pàjáwìrì tí mo pè é láàánú wọnú ààfin yìí wá. àbí ó wà ó ó wà ààfin yìí wá. ìyálóde ọ̀rọ̀ ló délẹ̀ yìí esi. kilaasi sí i. kí sí ni ẹ m'ese ní kò lè. ẹ̀yin mi ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ kalẹ̀ ká bá lé ni o ọ̀nà ọ̀ka jẹ́jẹ́ o mi. a ti ro mẹ́sẹ̀ kò kábíyèsí ò mọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ ṣe o. ṣé àwọn àwàdà wa kú. tó bá wù kẹsì. bọ́dà ẹ̀yin ìlú mòye tàbí ẹ̀ sí ọ. ẹgbẹ́ àwọn ṣe fi àjànà tó dé òun kò rí kó sùn wọn. àjànà kábíyèsí ṣé kò ní iye ìgbà tó ti lọ sọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ nínú igbó ọ̀nlọ́ níbi tí ń gbé ni. ẹ̀yin kábíyèsí síbẹ̀síbẹ̀ náà yóò bá padà jẹ̀lú rẹ̀ rú náà ni. bẹ́ẹ̀ ni. àjànà àjànàrò kí ni tiẹ̀ nú ọ̀rọ̀ tí ń bẹ lẹ́yìn bọ́ ọ bá fọ́kún eégún bẹ̀mí wò ní gbọ́ bọ́ ọ bá fẹ́ gbèjì òòṣà bẹ̀mí wò ní gbà orò mọ́sọ̀kò orò mọ́sọ̀kò ó tó mú dání yóò wọ́n sọ o kálukú ni kò sọ rẹ̀ wọ́n sọ̀kò. láàánì láàánì mojú mi èmi ni bọ́ ọba tiẹ̀ gbàgbé gbogbo nǹkan ọ gbàgbé ìpìlẹ̀ ni. ìpìlẹ̀. bọ́ ọba dalẹ̀ eégún tọ́ ọba dalẹ̀ òòṣà tọ́ ọba dalẹ̀ mi àjànà ọ̀ dalẹ̀. àjànà. gbọ́ èmi ní bẹ níwájú rẹ̀ wo mi dáadáa wo mi dáadáa. mo yọ mo yọ. jákù bá a bá ní òjì kù rẹ̀ tọ́ ọba kọ̀ tó òjì kù rẹ̀ kí ló kù tọ́ fẹ́ jẹ. wọ́n gba odidi ẹni jẹ lọ́wọ́ gbogbo wọn èmi ni mo sọ bẹ́ẹ̀. ìyá mi ìyá mi ojú àgbọ̀dọ̀ ti náà lẹ́ o ojú àgbọ̀dọ̀ tì mí bójú bá tì mí ojú tají bọ́lá ọmọdán ọ̀rọ̀ ti gbénu lẹ́nu ti kún un. láàánú ló ń dojú tì mí. àjàlọ rò àfìgbà ká tún lè dá wá ọ̀bùn fún un. Ah, ó ti wọ́n bó o gbìyànjú àti báyé èmi jẹ́ ẹ mẹ́tì ọba jẹ́ o ọkàn ara rẹ balẹ̀ kò yé mi ó ní ká bí fún ni ká gbọ́ àwọn ilé alára ká sọ̀rọ̀ fún ni ká gba àwọn òkè ìjérò àwọn ìgbó àfọ̀gbà irú wọn máa ti kà àbámọ̀ bọ̀ nìyẹn má ṣe ilé ayé nígbó eh. wọn ṣe dandan irú wọn bẹ́ẹ̀ dènà wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ irú mi ìkókó irú mi mo tó lọ bá mọ bẹ́ẹ̀ ó ní dandan jàgùdàpá ilé àfi tó ń bá ṣe tinú òun. ẹ̀yin lè gbọ́ ló ń dín kíkà sí ti ní bá a ṣe ń fègbúrẹ́ bẹ́ẹ̀ tó ní èbúrẹ́ koro òun ò lè jẹ́ mọ́ fún ọmọ awo olówó ò lè jẹ èbúrẹ́ mọ́ èbúrẹ́ koro fọmọ awo yóò ba nǹkan jẹ́nu ẹ̀ mọ́jọ́ bàjẹ́ o. àjàló rẹ fọkàrà rẹ balẹ̀ àgbà tó bá lómi inú kò yẹ pariwo rẹ hmm àìmọ̀kan mọ̀ fọwọ́ ara rẹ̀ ṣe ara rẹ̀ nínú tí ń bẹ ńlẹ̀. kíní kan ń gbénu rẹ̀ ní o ó sì ń gbénu rẹ̀ kíní ọ̀hún wá ń sọ fún wípé àfikọ́ bà nǹkan jẹ́ ẹ mọ̀jọ́ bàjẹ́ mọ́ lórí o. kò ṣe nǹkan ó ti wá dáa bá náà. èmi ń ràn lọ́wọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ mi ṣèrànlọ́wọ́ gidi fún ọ tọ́jà pé gbogbo agbára tó wù kó ní agbára rẹ̀ lè ká ọ torí ah. pé apá àtẹ́lẹwọ́ kan ìkálé eh, eh, eh. apá àtẹ́lẹsẹ̀ kan ìká ọ̀nà ah. apá àwọn oríwọ̀n kan ìkági oko ìrànlọ́wọ́ ìmú ọ̀rìnrìn àjò kan ah. sọwárí ìrìn àjò tí mo fẹ́ mú ọ̀rìn ìwọ nìkan lórí ìrìn àjò ọ̀hún o àmẹ́mi ọmọ ọ̀tọ̀ sọ́nà bó ṣe rìn sórí ìrìn àjò ọ̀hún nípele nípele nípele lọ́ọ́ mọ̀ rìn adárìn tèmi nìkan ni. bẹ́ẹ̀ni tó o bá wá rin ìrìn àjò ọ̀hún tán kò gbúrò ìwọ gbóòrì pa jàṣẹ́gun àjàṣẹ́tẹ̀ lọ jà. <laughs> atúnidá ti sọ̀kò lórùlé bẹ́ẹ̀ bá sì sọ̀kò lórùlé dandan ni kó gbóhùn onílé ó ti tọ́ká ní rùmọ́lẹ̀ ní bá sì tọ́ká ní rùmọ́lẹ̀ dandan ni kórìíjà ìjọ àfàyàfà. ajá atúnidá ti tẹnu bẹ̀gún ajá tó bá sì tẹnu bẹ̀gún gbogbo ẹnu ẹ̀ kìkì ẹ̀jẹ̀ ní ọjọ́ ọmọ wípé pàkúrú làkúrú ni mí ọ̀la kurukuru jaagun èmi lò ṣàtìgbẹ́nu atẹ́gùn ìjọ ìyànwá ìwé wúrà mi sojú mẹ́lẹ́kẹ́ ọjà lé dẹ̀ǹgẹ̀ mi tutù lẹ́yìn ògbónánú èmi àtìdí aláṣejù bomi gbòòrò fọ́kàrà rẹ balẹ̀ kò séwu délẹ̀. valeu! kò ṣe lásán ni kò sí bó ṣe lè wá kó lágbára tó láti kí pa òkè ẹ̀mí rí ó lọ sí. ọ̀sùn sẹ́rẹ̀ o ọ̀sùn sẹ́rẹ̀ o ọ̀sùn sẹ́rẹ̀ sẹ́rẹ̀ àwọn olùgbọ́ okùnfún báramu báramu awọ ẹ̀bá ọ̀dàn adébáfún ìbírọ̀ nǹkan tó sọ fún bí àgbẹ̀mìrègún ó ní gbagudu gbagudu mo gbọ́ tí mo yà nínú arọ́ jìkòjìkò ni mo gbọ́ tí mo yà nínú àwọn àmọ̀lẹ́ ọ̀rọ̀ ni mo sẹ́wọ̀n ọ̀sẹ́kù àìmọ̀rúkọ kíkú tó wá pa ni èyí ò ní mọ̀rúkọ àròkárò gbé mi igbó jújú lórúkọ tí wọ́n pe kú ọ̀dẹ̀ jùjù lórúkọ tí a pa ọ̀rẹ́ fúfú lẹ̀ lẹ́sẹ̀ mọ́ lẹ́sẹ̀ fún ọlọ́run àpò àpá sáàdì ní nǹkan kan sí sí nǹkan yìí. Ah! ayé mi ò ha ha ha ah! ṣùgbẹ́ ò. arábìnrin wọ kọ́ àtàkìtì bí wọ́n ṣàgbẹ́rẹ́ fọ̀nà kọ́lọ́kọ́rọ́ wọ̀lú arábìnrin kúrú kọ́tẹ́ pépà atakete ni wàsàn lóko tẹ́ pé èso ọ̀dàrà àgbàrá fọ̀dọ̀ kọ́rọ̀ kọ́rọ̀ wọ̀ lóko tẹ́ pé yíya mi ẹlẹ́yẹ àsìkò tì lẹ́yìn mi re ẹ tì mí lẹ́yìn ẹ má ṣe tì mí lóyún. egun atúnidá kì í ṣe egun tẹ̀lé fojú ah, mi mọ̀ ṣe ni ojúkòrò kìkì ojúkòrò ojúkòrò àmọ̀ ojúkòrò wọ́n bá ìjà wò ni wọ́n àgbòrò àgbòrò. Ah! eégún ayé èsì bá tọrọ ṣe bí ẹni sọ́sọ́ méjì ọ̀gbọ́dọ̀ tójúkojú sọ́sọ́ méjì tójúkojú eégún tójúkojú. ẹni bá ṣe bí yóò bíbá mi ṣe káàkiri àbí nínú bí ọjọ́ bí ọjọ́ fún fọ́ọ̀tù kò kí ó kalẹ̀ ọ̀túnba ó náà kó kájú kan ìlú. ewé gbèmí.